ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتكفوا الله وبعلا نجله أنت رأيكاتي جفال فاوى با قل فاوى قل شكاوى annabi wa muhammad sallallahu alaihi wasallam ìṣọ́lọ́n kuma bá nábi náà tàwọn ará lè tàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lọ́wọ́ bá kó sànú àwa náà tọ́lọ́wọ́ bí wa tàwọn alfáà wa tàwọn ọ̀gá wa tó gbá wa jẹ́mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta àfààní ẹ̀yọ akúgbà àtàlùkẹ́ àlọ́ kíra táà fi lẹ́kọ̀ọ́ ní ìwọ́ ọjọ́ ní ìrẹ́lẹ̀ ti àfáwà usman bin muhammad khamis ما بين وفاة الرسول الى مقتل حسين سنة 61 هجري اسكتوكبه نينو وتا ولا ني بتل بي سلايتي سيدي باتي ويقاسنا حسين وما علي ني 61 يسر هجرة دنيا فان بيجوا سنة كوا àtàwọn sọ́lá ìsìláì pé ìtàn are very very important pàápàá jùlọ ìtàn al'umma yìí ṣe kí ọlọ́run kẹwàá pẹ̀lú ìtàkọ́ dáńgbà wọn yà síwájú wa ọdún máa kọ́ sí wọn ó dẹ̀ sọ̀rọ̀ ipa wọn àfà mùsùlùmí àwọn mùsùlùmí nípa pé wọ́n sì àwọn tíra ṣe pẹ́ rò pé ọ̀rọ̀ gidi wọ́n sọ ní bẹ́ẹ̀ ni wọ́n bá ìsìlámù bẹ́ẹ̀ ọ̀nà akọ̀ àwọn àfáàbí mẹ́fà kún wa nípa àwọn àfáàbí náà tó ha òfẹ́yìn ìpàkútà ha òfẹ́yìn nínú àwọn àfáà egyptians ni fẹ́ kí sí àwọn tíra nípa islam ṣe federal islam duha islam nahar islam zuhur islam asal islam lẹ́gbẹ́ yẹn máa ń kàyẹ́ òkú àǹkà gidi ní ìsọ́ni àmọ́ gbogbo ẹ̀nà sí ń bá islam jẹ́ ni sọ́wọ́n ní ń gbọ́dún tẹ̀lé àwọn àfáà tí wọ́n ń jẹ́ àwọn àfáà burúkú wọn ìfún wọn من الكتب التي يجب الأذر منها بعد أمبات قوانسيرة كفوة فيها صلاة الليل. ومن الكتب التي يجب الأذر منها إنما تلا ساكين صرفون كما غير ذلك كافي من كثير الأغر قلبه جالوني ثم قم بإسلام وجاني rana kwanbe al'adani abifaj faraj al'asba'ani ina ni àwọn orin tí a sa kankan ni abifaraj al'asba'ani wakilya kitabu tamar kira kan nisa wanka itan alẹ́ni alfilailu wa laila 1000 ẹ̀rù wá ń sórí kẹ́ǹkà ó máa sọ àti àwọn ẹ̀mà gbọ́wàzí ó máa sọ àwọn ìtàn oríṣiríṣi ó di yẹyìn ẹ̀rí àwọn ọ̀pọ̀lọpọ̀ sára máa tí ẹ̀ pẹ̀lú wáàzí wọn ó máa sí wáàzí lọ wọn á mú tẹ̀kàn wá wọn á ẹ̀ sáàrin wọn lọ́la máa kọ̀ntínú àwọn méjì tí wá bí wáàzí yẹn torí pé wọn kàn fi yẹn lọ́fà mustapha ومن انتقاء إسلامنا الوعد والقتل الوعد والقتل أولا يتطلعون سبحانه القرآن أما تطلع في سبحانه وما حكيم حدث لأني أي توا أي توا المسافر يولوبا هو كتاب ثمر وشعر يوني وترب ولولوسي ولكن شابع بكثير من أخبار الباطلة أما يتبركوا أما يرى بما قتلوا نمبر 2 نترى لك ايه وضعوني عبد الفريد عبد الفريد لابن عبد ربيه الاندلسي وكتاب عدم كتاب عايدن كان عدم للتشون ولكنهم لا يحلوا من تعن ما تلاوه وقال تعايا رسل رسل له كلاب لهم قوين رسل لهم قوين ما تلاوه وابرو نمبر 3 الامامة والسياسة الإمامة والسياسة رونيكا سواجو أتي سلو المنصوب إلى ابن كتيبة مطمع ساق ننكر ابن كتيبة لوني أبنى يقولون سي أمام وقت الداري وفي التنسيكي سي قديوا المنصوب إلى ابن كتيبة هو مكذوب عليه وكمان ونقول سي بسرع باي قديوا ألا كاني أمرو جل ذهب لمسعود وهو بلا سكاند فينا من مروج الذهب ميكسوا وجولد في أفاد من المسعود وهو بلا سكاند في إسناد لقي باي باي باي كدوا الجبني فأنا أقول خبر فأنا فاصلنا gbogbo ọ̀hábọ̀ àti ọ̀pàá ti ní ìsináàrí kí sáàbà kéèkéé káàdì ìsináàrí ti ní fún ọgbẹ́ àti ìsináàrí mi nà bí ha sí báyìí ọ̀rọ̀ على إسناد من الدين ولولا إسناد أقال من شاء ما شاء كيف صويتا كم حديث دواء كم إسناد دواء كم جاء فات من حديث متن وأريه بسك أكي إسناد بدين ميجي كيف حديث لما أرسوني إليه لو تتقوى إما قام يقولون عبد الوطن من الإيمان هذا نجي نفسي يا لواني أوانو إيماني ara wọn fún mu ní ṣe àárín wọn agbèrè wọ́n tún nílẹ̀ iman dúró kí máa yẹ dúró zaman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí kò sí ìsinádì fún ẹ̀rọ amú amú wọn tẹ́kùn bí duwa ayé wọ́n sọ́dà ká máa yẹ lazari naam kala ibnu taymiya rahimahullah page seventeen la wà báyìí seventeen lẹ́yìn ni máa fún ẹ̀yìn la akẹ́kọ̀ọ́ báyìí. قال ابن تيمية رحمه الله أصاب شيخ الإسلام ابن تيمية ضبطي في كان مسعود من الأكاد ما لا يوصي إلا الله الله أكبر شيخ الإسلام أخرى هنا في كان مسعود إنه كان كيف أفعل ابن مسعود عليه من الأكاد وما ربكم به ما لا يوصي إلا الله فالله كبير ما يريد أو رسل يجرده عن به فكيف يوثق بحكاية من قطع اسناد الكتاب قد أرث بكتابة الكذب bó la fi bẹ́ ní títà ìtìkàtà nípa àwọn àbílẹ̀ ẹ̀rọ ọ̀yọ̀ ìtayà tàbí kalẹ̀ tó pé mú ká àtọ̀lá ìsẹ́lẹ̀ tẹ́kìtì náà tó pé ìsẹ́lẹ̀ court ìsẹ́lẹ̀ court fi títà olùsọ̀rọ̀ títọ́ tó kọjú lápá àgbà pé atúmọ̀ tí àyẹ̀ tẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ó ní mú ká àtúnfẹ́ àtàrà ní ìjàbí oníjàwọn ìsìnkú ọ̀nà mélòó ni ìsìnkú madikot nurudin edison ọ̀nà ọ̀nà mélòó ni ìsìnkú madikot ọ̀nà márùn-ún náà mọ́ ìka fún wa mo sọ pé ojú ẹ̀kẹ́ ti hàn àìpé oríkèéríkèé ara yìí hmm? òyìnbó ọ̀nà mélòó ni ìsìnkú madikot tó gbé gbèlè lọ́yìn lọ́wọ́ tó mọ̀ pé mọ́ ẹ̀ mọ̀ pé ládìsì múra kankan ẹ́ nọ ẹ̀ kó ṣèjì norodin àdàmẹ́lẹ̀ ìsìn mọ̀ bíkọ́t ọ̀nà ni káwọn méjì kọ́ kẹlẹ́ra àti méjì kọ́ kẹlẹ́ra náà mú òjò náà mọ̀ nǹkan tẹ̀. ọ̀pọ̀ sí ilé ìkọ̀lẹ̀ fún àtúntò padà mọ́kọ́ sí láàrin náà mọ́rọ́sẹ̀l náà ṣeun ṣeun ṣeun ìtòkùnkùn gbọ́dọ̀ta ó jẹ́ ìgbà sàábà náà mọ̀sẹ̀lì ìtòkùnkùn ọmọ ó jẹ́ wa ó kọ́ mọ̀ báyìí tẹ́lẹ̀ pàtàkì lásìkò wà yìí ayé ayé ayé ayé àkùtúrọ̀ tó hàádùn ẹ̀mí nínú ìntẹ́lẹ̀tì ó di ayé ìntẹ́lẹ̀tì oríṣiríṣi wọ́n ti pàrọ̀ mọ́ Islam àwọn ìwádìí ní àwọn àjẹsára ìwádìí ń gbọ́ máa ń gbà ah, ilé ìrọ̀ ni ó di yé wa olùmọ́ta fi yé wa jẹ́ ìtẹ́lẹ̀ ayé ẹ̀ lọ́nà ọ̀bà náà يذكر بالكتاب منقطعة الاسناد في كتابك الطرف بكثرة الفضل وديوا قال على حافظ ابن حجر رحمه الله كما على حافظ ابن حجر يطبق طاحها لأنه كان شيعيا ومعتدلا اتلا رجل وفي نجاع كحكني سبقني لأنه كان شيعيا يقول الشيعة لبابين معتدلا معتدلا قلت الشيعة ومعتدلا إلى بيتوس قلت يوا الشيعة يعني سوى ما في عقيدة الشيعة بنوه ko da yayi ayi ma ka kira da nuna kuɗi ke lanka na ema el sun nagid lanka na'am kada ya karo kuna ne sharu'ul nahd al balada ile ku kula wa shiya ga o sharu'ul nahd al balada wanda ku sun hali ne kuma sai nari da abdul hamid ibn abdul habib al mutazili da sahabini abdul hamid umma abdul habib umma habib al mutazili وهي الضعيف عند علماء الجرح والتعديل ان كتول لمي ضعيف عند علامة تلك نقول الجرح والتعديل اما فعلا ولا تكتب وني وما وما ميزان لما وما يهوني ọ̀rọ̀ tó tọ́jú ní ìtàkùn ìsì tó ní ọmọ sọ fún ìtìjú abẹ́ sọ̀rọ̀ abẹ́ sọ fún ìtìjú abẹ́lá àní ìgbàdì pẹ̀lú ìyẹ́ ìgbàdì pẹ̀lú ìtìjú abẹ́lá àní ẹ̀rì mú pẹ̀lú àkàrí tó ń dàtí ẹ̀yìn tó sọ fún bídà àti bídà àní ìtọ́rọ̀ rẹ̀ ó fi ẹnu ó ti légbò lánà wọ́n kò lè jẹ́rò ẹgbọ́n mẹ́rin wọ́n ti àdéhùn tó dédé oh very very important ó lọ mú mi ọ̀ma ó fi ọ náà níbi àmì ọ̀ma ń pa rẹ̀ fine ó di yé wa wallahu ta'ala alam يعني وهو الضعيف عند علماء الجرح والتعليل بل ناظر في سبب سبب تعليف في أبي حديد وقد عدعان تدوية في سبب àwọn tíra àbí hadidi kìtàbù huwa ààbà tíra rẹ̀ nafsuhu mutaraziman bí an yashukku fi kitab ó di túláàtì ẹni máa ń wò ẹni máa ń wòye síbi ọyọ́ di túláàtì kó máa tó áà ó yẹ kó wọn tìrì méjì gbọ́ndọ́ wọn tíra yìí ọ̀sọ̀ àhíbi àbẹ́ tó ṣe tíra تقوى استفاء بيات التعمليون لو كانوا وفاء مسلم في بغداد على يد تفتار اما تفتار بيا وشيئة تريد انا ناوي اما انا تو بابو تسلام اما انو انو ولوبا انو انو ولوبا ولون لو شيخ الاسلام بشو الاسلام في اتفاق وفاء يكون بي محمد بن عبد الوهاب لنا فاري بشو وانجا يشو اسلام فودي لكن اما انكو اتواجه سجاه ìgbàwà kí ó fine ọlẹ́jà fine fún ọ̀wà rẹ̀ nìfún wọ́n bí wà ó múra tí wọ́n kọ́ fún ọmọ fẹ́ léwọ́ kó lù wọ́n sì jẹ́ àkókò yẹn wọ́n bùbí ìlú mi wọ́n léwọ́ kó lọ àwọn olùkọ́ àfá ìmọ̀jà àkàmà jẹ́ àkójú wọn àwọn ẹni gbogbo wá tó lọ́wọ́ ní kí wọ́n dì sí bó ṣe lẹ̀ sí ilé ọ̀ṣẹ́ òun náà nìyẹn ìṣègùn ọ̀fọ̀ tó bí wọn àbẹ́bùsọ̀ sẹ́mísẹ̀ dùn ààbò àwọn tẹ̀sáàrí àwọn olórí bú àwọn síríà ni àwọn jẹ́gbẹ́ ń bí ní àkùnrin tí wọ́n lè sí àlọ́ gbogbo tiwọn ọlọ́run jẹ́ ní kóbi fi tiwọn ọlọ́kùnrin àti ọlọ́ ẹ̀sán rẹ̀ yàrá àwọn nìsàrí ìsìkárí ibn hadid àtàwọn àlàkàwà nìsàrí ìjọ ń pa tíra hàdá ونفعوا لحجانة الكتب الوزير مؤيد الدين أسلت تلا وزير مؤيد الدين محمد بن القلمي حتى إن كثير من علماء الشيعة حتى إنه أقول ما فا الشيعة جمو صاحب الكتاب أبو إنه أسلم تسكره الكتابة وتسكره لنا فقال ليرزى حبيب الله العواني يصف ابن أبي حبيب ليس من أهل الدراية هو ويتعرفه يتم حي الدراية حبيب لما هو مقاديس رواية الدراية níbi ẹ̀mọ́rọ̀ wá kò gbọ́ nǹkan kò gbọ́ yé ọmọ àdàrákà gbọ́ yí ó ti yé wa ní sẹ́mi ní àrí dèrè àyà wọ́n afẹ́rẹ́ àbáwọn tó máa ń pa àlẹ́pa àwọn sábà na ráyà ó fásilù ní ẹ̀yìn tó bàjẹ́ ní tó bàjẹ́ ní nàdọ̀rọ̀ hó fásilù bẹ́ẹ̀ ni ìwé rẹ̀ ń tí ọ̀bá mú ni وأنه أكثر من لجاج ما دار ما أطلقه وأنه أضل كثيرا أطلقه وضل عن سواء السبيل وقال سنقول جنة تعالى علماء صوان ولوبا ولن كبا سواء فاي لسنا نقلوا بلا يجون شفوا أي كالبا مورا كالبا مروا وانتبه ماكا lẹ́yìn náà bí mo ṣe máa sọ fún gbogbo àyè pé akẹ́kọ̀ọ́ ti rọ́ọ̀kì àmì ìṣẹ́lẹ̀ jára àgbà ara ọmọ ènìyàn ni wọ́n àti màásùm omi dáhùn ẹ̀rọ ìṣẹ́gun ìsìlámù tó yìí kí ni máa kọ́ mọ́sọ́ fún ìgbàjí àmàlẹ́ ìṣẹ̀lẹ̀ sí pa rẹ̀ ìlòkìyìn wọ́n ni ṣẹ́kùn ìsìlámù habib habib olówó ni ṣẹ́kùn ìsìlámù habib wọ́n àkọ́ àhábò ilé iná wọ́n ni ṣẹ́kùn ìsìlámù habib àfáwà ni ọ̀rẹ́ wa ni ṣẹ́kùn ìsìlámù àmọ́ wọ́n àkọ́ àhábò ilé iná àmọ́ nífẹ̀ẹ́ dodo ṣẹ́kùn ìsìlámù lọ ṣẹ́kùn ìsìlámù lórí ẹ̀ làwọn tẹ̀sí ó di yé wa ọ oh, very very important àwọn kí ọ̀rọ̀ ni kọmọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba dam ama an kitabi nípa tí ra rẹ̀ tọwọ́ tó sọ o mezar lè fi sáàtì ìdíkùn nínú ha ọ̀tá wa mezar ó mú fún ní àwọn ìròyìn tó pọ̀ nínú ẹ̀ ní ibi tó ń gbèrà rọ̀ ní tí ra yẹn ara ni tí ò tún mi lára rẹ̀ ìpàdún tí ra rọ̀ ara ni tí ò tún ẹ̀ ní bẹ̀ ìgbérò ara jóná lobab ẹni tí ń kó ìkáàkiri tí ó sì kọlọ ní lágbàrí ẹni ìṣẹ̀lẹ̀ ó kà sí rúd ká ìdá kò sí àǹfààní púpọ̀ nú ẹ̀ fi ìtàwí láti bá ìdá míza àǹhà bá jọ pé àwọn àtàwí láti àwọn ìkéjì ọ̀rọ̀ ìtúwọ̀rọ̀ sí ẹ̀mí jọ pé arágún nígbà nẹ́tírálì nígbà wọlé nẹ́tírálì fún ọmọkùnrin èèyàn nígbà wọlé تنفر عن على عصماء سجون إتما بو قال الذهبي رحمه الله صار إمام الذهبي ولد سنة خمسة 55 و300 وبني كرام في كتابه وهو جامع كتاب نهج البلاغة هنا قصر على منهج البلاغة زوجه المنصوب على ألفاظه يجب أن فكرة يأتي إلى إمام علي رضي الله عنه imam ali radiyallahu anhu jẹ́ pé ó wà ní àwọn sọ̀hábà radiyallahu alayhi ajma'in lábẹ́ láàrin 20 years after hijira ni wọ́n ti kọ́ sí na ali ali radiyallahu anhu wọ́n wá bí ní 355 years wá sí kíra wọ́n sí na ali ló gbé àwọn ọ̀rọ̀ sí na ali ló kó bí sí kíra yìí lẹ́sìn bùrádà àwọn sí ọ̀pọ̀pọ̀ lọ́rọ̀ wọn kàbí bí buhari sí lọ́dọ̀ àwọn alùsùn náà bẹ́ẹ̀ ni lájú bàlájú àdọ́dọ̀ àwọn ṣíyà wọ́n máa kà fún àwọn bú wọn lọ nílé wọ́n yà bí kẹrì tì fún ọkùn mi lọ ọlọ́mọ sọ̀wánu ọlọ́ba wọ́lá àṣàní bí dálẹ̀ kò sí ìsinmi lórí ẹ̀ báwo gáàsì lọ kún ọ̀rọ̀ ni kò sí ìhàkù bẹ́ẹ̀ kú ìdíwà ń bẹ́ẹ̀ ọ̀kìn sí mọ̀ọ́dọ̀ àti haṣa ìmáàmù bin nal tó tó kìí ọwọ́ pọ̀ mẹ́tọ́ hun mọ́rọ̀ ọwọ́ tí ìmẹ́mù máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ìmẹ́mù alì radiyallahu anhu ó di ọmọ sọ́fún wájú wọ́n sọ̀tọ́ mọ́ kàbọ̀nú ẹ̀ mọ́sọ̀fún ó di wà láti ti ẹ̀sọ̀ wọ̀nyẹ̀ nù àkílẹ̀ bẹ̀rẹ̀ jẹ́mà àkíhì mara rídà àti ìdọ́pin rídà àwọn olókojọ ìta ọ̀rọ̀ ìjọba náà wallahu ta'ala alam وقال عن مرتدع وهو متهم بوضع كتابنا بالبلاغة انتهى انا كان اراه الرداني المرتدى هو متهم بوضع كتاب نهج البلاغة بلو ستير هذا من نهج البلاغة وقال ابن كثير رحمه الله أطاوى من تفسير بكثير نتفر البداية والنهاية حكمي يقال إنه هو الذي وضع الكتاب نهج البلاد بسمعني كي عصائي مرتدعي أنلو ستير هذا من نهج البلاغة ثم بنتي كيف سيدنا علي بن أبي طالب رحمه الله قال ابن الكال قال لم يقل ابن الكال قد اكلت الناس في كتاب النهد بلاغا بدكم من كلام علي بن ابي طالب àwọn èèyàn dákanú gan tí tí àwọn kí ní bí náà ti bìlága pé sídìnà àrí ló kújọ balùhúwa mìíjìmá òlám yẹ́ jẹ́mà àkíhì rírà o ní ẹ múkẹ́kẹ́ ìhun ló kújọ pẹ̀lú kéèsì tí àbíjímá yára rírà kújọ wọ̀kẹ́kẹ́ra iná olẹ́sìn kalami àríyìí حجن وروحنا علم انما الذي جمعوا ونسبوا اليه هو الذي ودعوا أن تقولوا تو في كيلو سيدنا علي من قال انت كنت على جو لو هو جو على كل حال بجمع بس جدا بين علي بين علي وردا ومتلا تفاوض كثير تريد على تزيد على ثلاث قرون ìdúpọ̀ alárin sí nàálì ọ̀sùmọ̀sọ́lá ìkan ni wọ́n ti àti bẹ́ẹ̀ ni àti mọ̀túdà ni àwọn kọ́nù sẹ́ńtúrì sẹ́ńtúrì ní ọ̀nà díẹ̀ tàbí wọ́n ẹ̀sìn sẹ́ńtúrì mẹ́ta àríwá láàrin wọn a ní sí nàálì tàbí bí káàkiri kàtà hijra wọ́n bí òní 355 àmọ́ 300 years wà ní àárín wọn ó di yé wa wallahu ta'ala wa amma sha'iruhu Abdulhamid ibn Abdulhadid معروف دلو ايه يدل على هذا ما جاء في كتابه القصائد السبع الاويات وهذا بعد ما قاله تسروا تلا يا عبد الحميد وما أبي عبيد وما كلوا استجورة كانوا على القاسية يدل على هذا في كتابه ليه ما نمسك القصائد اما وقتها السبع مجدي مجدي نوع على ويات إلا تقضي الأويات وعاذا بعض ما قاله أفعني جاي مصدية لننتو موافنين رسول وجود موا إن إن أم كتبنا علي يا أبو كان كتبنا علي ولا ما صوانم لذاتك fún ìbẹ̀rẹ̀ záti rẹ̀ záti wọ̀sí na alì la ilaha illallah bí i su rímsíká tuhurahu nípa níbi bẹ̀rẹ̀ wọ́tí na àríyù òun ló mú wa ma ṣe mi náà kábàárí rẹ̀ nǹkan àmà búyẹ̀ fún nǹkan àmà tó lè kẹ́lẹ̀ tí wọ́n rà tó lè má gbọ́dí ìta àzíìmù tóbi ojú ẹ̀ tóbi ìmọ̀jíká tarjib àti ọlá tó tóbi tó ń bẹ fún ọ tóbi tarjib ibi rajab oṣù láà تقبلت الأفعال ربوبية التي بيناني بقوان شكلهم بربوبية ربوبية لو نفتن عليه تبقى عوان شيء ولو شيء تبقى آذرت بك من شك أنك مربوب إلينا وانكو فيها gbogbo ẹgbẹ́ ń ti ṣọ́pù pé ìwọ gan tí a máa jọ́sì fún mi ẹni tí wọ́n ti bá wọn ọlọ́mọ sọ̀wánù àtàwà ni mo ti bá ìpè فإن لم يكن مربوبا فماذا يقول جاء مربوب شو جاء انتم وجدت فهمتني بعد أقرار أجب انت كنا لي لو أقام الأسرار البيوض انتون جاء أولون نما نكا ببون تكما ألام أسرار البيوض ومن له قلت الزمان ذات ببون تين لوني وعزمان زمان كنت ومن قارئ wọ̀dára tó afilak àti gbogbo tí lọ́nú àwọn awo sama gbogbo ẹ̀lọ́mọ̀ ń kààrẹ̀ kó tó wọ láì tààlà yà kó bẹ́ẹ̀ afáni ìmí wọn sọ́bàá ìkọlọ̀ bá sọ́bàá ìpé kúlá ya lámùmọ̀ fi sama wá ti wọ́n ardi gaiba illallah ọmọ ya ṣòro na ayyana bá akọ́n akwai kò sẹ́ tó wọnú sí máa tilẹ̀ tún mọ́ tó kọ́ máa fọlọ́n àwọn wọn alóòtíyà alóòtí bìhà ó ní bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ rẹ̀ ní tó tóbi ní tó gbù háyà ní ìrẹ̀ amurka láwòkó ìdára aka gbogbo alámàrí kó tó gbogbo máa sẹ̀rẹ̀ ni wọ́n ti dùn hàn kí ní àríwọ̀n ti báyìí gbogbo alìṣàbí wà háyà kawulu na fara fi ìta àwọn ni sí ọ̀rọ̀ yìí allah yóò wà háyà kawulu gbogbo yìí kò sí déédéé kawulu nasara fi isa ita wa nasara ń pè ànábì isa ita wa lè na ń pè na ali jọra wọn báyìí annahu lahutu wa nasut ko na ni alfa na omega ila wa bashar ọlọ́run ni kuma ni dani a'adana allah min aadal kalam ọlọ́run ko la wa nbiya wọn ọ̀rọ̀ burúkú yìí ila roy ki ka fi dede ọlọ́run ka kale ti ba assalamu alaikum wa rahmatullahi وبركاته dé bá fi dáwọn àwọn súnfì yẹn àwọn ṣíyà yẹn dé bá bá àkàbí tí wọ́n ń sin àwọn nǹkan wọ̀nyí wọn mú síríọ̀ jù wọn sì sìn inú ìpínlẹ̀ ìṣìnà àwọn wà lórí ẹ̀ ọlọ́mọ sọ wánú ọlọ́ba sọ wánú wà láyàtọ̀ ìṣẹ̀yàmẹ̀ salamu alaikum wa rahmatullah la ilaha illa wa alaikum salam dùlọ. kò wúlò láwùjọ wa fúnra àwọn ṣíyà ni kí ẹ bá bẹ̀rẹ̀ kan tá láti máa yọ àwọn abúrú rẹ̀ jáde báyìí ó sọ fún tíra yìí jẹ́ pé kí àwọn mú tíra dùà dalailu akairat gbọ́ngbé dalailu akairat gbọ́ngbé bí òkú máa tún fáwọn òkú àbí ẹ̀kọ́ ni ẹ bá gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú ọ̀nù ẹ̀ ẹ bá gbọ́ àwọn burúkú ọ̀nù bẹ̀ ẹ ń ọ̀pọ̀lọpọ̀ wa ayélujú tó bá ń ka àwọn tí àwọn yìí ọlọ́pọ̀ bá àtàwọn àfẹ́ àrà tó bá mọ ọ̀rọ̀ jáde báyìí fún wa iná ti bàlágà yìí àtàwọn wákà rẹ̀ yìí tí ẹ máa ń gbọ́ ẹ gbàgbà ń gbọ́ ọdún lónìí ẹ ní ronú sí nǹkan tí ó ń wí ó ti wa nìyẹn. ọ̀dẹ̀ ẹni tó ti gbà ló gbọ́ ọ̀rẹ́ ni òun ọ̀parí ẹ̀ mọ̀tẹ́dà ẹ̀ wá ìrànlọ́wọ́ abdulhamid bin hadid bin abi hadid olúwa ti ṣẹ́rù fún yé wa gọláwò tààlà àlè ló jàlẹ́lò kairat olóyìnbó ó ti kú kálẹ̀ yorùbá gan abẹ́ lọ bí òkú wọ́n ka quran wọ́n tún ka dàlẹ́lò la kairat wọ́n tún dàlẹ́lò kairat bẹ́ẹ̀ni kí ni abúlé wà ń bẹ́ẹ̀

yóò máa rí fẹ́ẹ̀sì péjì kọ̀ọ̀kan ni yóò máa nígbà tí yẹn sọ pé ẹ̀yà ìwò tẹ́ tí ìbára olóyè pọ̀ ọ̀rọ̀ gidi sọ ní ọlọ́run bá bá a ṣe àṣàlátù àṣàlámù fálẹ́bí Muhammad sallam láti ara ayẹ́bùkọ̀ tí ní ṣùkùmá tí àṣàlátù rẹ̀ àti àṣàlámù rẹ̀ bí ṣùkùmá which means ọlọ́run ó yóò kí ni ó lè tẹ́nu ní ọlọ́run bá a ṣe àṣàlátù àṣàlámù fálẹ́bí sallam ń dèdè ó ń dè táwọn àǹtọ́ńsá ó ń dè tẹ́láyé àtẹ́bí pé ó dè ní shirk ọwá ní ọwá ń fi ọlá oúnjẹun ìdìdí rẹ̀ ọba bí ń tọrọ fún ànẹ́bì náà iye oúnjẹ àtàwọn tí wọ́n tó oúnjẹ láyé ọlọ́run wọlá àwọn báwọn ọlá àwọn ikú fi sàtàrà sí ìlú ìtẹ́lẹ̀ wá ní ẹni tí wọ́n ti ìdàlálò kàìrá tìrì ó yóò gbà kíyàmà òun kọ́ nígbà oníwà jẹ́nà síwájú mi bí kí bẹ̀rẹ̀ lọ kàìrà àti àmìnà lẹ́bí wọ́n jọ àwọn jẹ́nà lẹ́kànnà àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó bá mú pé kí ẹ̀mọ́ gbẹ́rẹ́ pé bí ọmọdé làwọn eléyìí sí ni àwọn ìjọba ń kàlú ẹmúra gidi gan láwọn mọ̀sálẹ̀ ala muhammad ni wàhálà muhammad àtúwàlá ní kamina sọlá àti kọsọlá mi ṣe ya ah, dùn pé ẹ̀ẹ́ ẹ̀rẹ́gẹ́ ti ha sórí nù ó di èyí ó di ìgbẹ́ múra sí pé kíkiri lẹ́yìn sí lótọ́ kíkiri sàlásìkọlá mara níbi tí ó rẹmọ ìdúgbẹ́ mọ́ sí sàlásì fún ànábì ni àmọ́ aburú gbáà ni aburú gbáà ni ọlọ́wọ́ bá kú sànù wa àwọn ọ̀tá Islam tí wọ́n pé Islam jẹ́ sọ́lọ́ọ̀bá ni the way táwọn ọ̀tá Islam ti dé gbogbo Islam àti bára mùsùlùmí yẹn fún àwọn bá ti wíìkì ó di bá ti wíìkì tó wọ́n tó kí kí kí kí yẹ gírámà àmọ́ ọlọ́run bá bẹ́ẹ̀ sí rẹ̀ tọ́jú ìnà náà nà bẹ́ẹ̀ nà dúkìá wa ìnà aláwọ̀ làhàfin lónìí àwọn bá lọ́pọ̀lọpọ̀ náà